أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنت بفولا وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfawa àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nàbí náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àmìdẹ́rán ọba lọ́mọdé àti lágbàá ọlọ́mọta fàánú ẹ̀yọ́ akọlá àtàlùkíyàmà onídí ń jẹ́ orúkeje oṣù Ramadan 1447 an bá jùkú tafsir wa lọ ní markaz wa markaz Umar bin al-Khattab al-Islami Kaduna ibẹ̀ ṣúra ta bẹ̀rẹ̀ ní òní náà ni ṣúra Maryam wàhíyà makiya ṣúra yíwa náà wọn ṣúra tó sọ̀gá lẹ́gbẹ̀rún Makkah báwọn afá ti sàlàyé fún wa nípa pé àwọn súra tó wà ní Qur'an jẹ́ 114 súra 91 lọ́sọ̀kàlẹ̀ ń gbòrò Makka 23 sọ̀kàlẹ̀ ń gbòrò Madina àwọn súra Makka yìí ọ̀rọ̀ nípa usulu din àwọn gbòǹgbò ẹ̀sìn ní sàlàyé fún wa àwọn àkídà nípa ìgbàgbọ́ wa díọ́kàn wa nípa imani ni ṣúra yíwa ń ròyìn pa màmá wa fún wa wọ́n pè ṣúra náà ní ṣúrọ́tù Maryam ṣúra màmá wa màmá tó bí ànábì Isa alayhi salatu wa salam imam ahmad bin ambal gbadisi wa an ibn mas'ud radiyallahu ni في كتاب الهجرة إلى رجل إلى أرض العبشة nípa ìròyìn nípa nígbà táwọn sàbí kọ́kọ́ sí hijira lọ sílẹ̀ Abasha ní Áfíríkà yìí lọ́kọ́ sí hijira wá ní Ethiopia bin Makka anna Jafar bin Abi Talib Jafar ọmọ Abi Talib kára afádàrà ábí sóra ala Najashi wa ashabi ọkà àwọn ìbẹ̀rẹ̀ sóra táwọn náà bẹ̀rẹ̀ yìí ọkà fún ọba abásanjọ́ náà Nàjàsí ọlọ́run kó bá sàánú rẹ̀ àtàwọn jàmá rẹ̀ tó kábára sáré gbọ́ súrà náà kálẹ̀ rí ògbó ọlọ́run ọba subhanahu wa ta'ala sábàpọ̀ ọlọ́run ọba أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم كافها يا عين ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من وكانت امرأتي عاكرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا إن إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا الله سبحانه وتعالى bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú àwọn orúkù ìjàíyà káàsìfáyà àìsọ́dẹ̀ ilé ìwà náà mọ̀jídà kùrán ẹ̀yin lárúbáwá ẹ̀yin náà gbà pé ilẹ̀ ní fasáhà ẹ̀yin lẹ̀rọ ọdẹ yìí kú jùlọ àwọn orúfò jàhíyà iná dẹ̀lẹ̀ orúfò náà láti gbé kùránì kalẹ̀ pé pé àwọn ará fi mí ní orúfò jàhíyà iná ní kọ́ ọwànú tẹ́ǹkà ọwànú tẹ́ǹkà ìyá ọwànú tẹ́ǹkà ààrin ẹ̀yin náà ń pa sọ́ọ̀dì هذا ياسر ذكر رحمة ربك عبده زكريا ọlọ́run fẹ́ ṣe wáàbí fún wa nípa àánú rẹ̀ àánú ọlọ́run ọba tó dá wa tó ní wá tí ń tọ́jú wa abdáhù nípa ààrẹ ẹrú rẹ̀ kan ní ẹrú rẹ̀ tó pé zakaria ti jẹ́ zakaria ìdínádà rabbahu nìdá ànàkàfíyà nígbà tó pẹ̀lú ọba rẹ̀ ní pípẹ̀ jẹ́jẹ́ adua tiyan bidiyadiya lolong nifa si julo qala rabbi inni wa ana abni minni wasta'ala rasi ولم أقم بدعائك ربي شقيا لا أكبر أكبر منه قتل قتل نفس ستة من بيلو بني ربي لو كان بدو دعاء ما دعاء تعالى قل ربنا ربنا رب رب إنا ورقل بني رب خدا من النبي محمد صلى الله عليه وسلم nígbà tí ó yìn fún wa nípa pé ọdúnlá àtọ̀yíbùn wàlá yaqbal illa tayyiban ọlọ́ọ̀bọ̀ ọba tọ́mà ní kò sí ní gba nǹkan mí àti tọ́mà tó wá ròyìn arákùnrin kan tó wà lórí ìrìnàjò aṣááṣá agbára tí rúrú ti túká wàhálà ti gba kẹrùkú ti bó ẹ̀mọ́dó ẹgbẹ́ ilẹ̀ àbíká ká níbi eré di àkàwà báyìí àbíká ká sókè báyìí àdébí wọ́n sí gbogbo ẹ̀ ìkásókè pé yẹ mọ́ká yẹn lánà arákùn yẹ múrí ẹgbẹ́ yìí lẹ́sẹ̀ máa yá rọ́b yá rọ́b yá rọ́b ó bẹ̀rẹ̀ sí pé ọlọ́wọ́n bá pẹ̀lú ọkọ̀ yìí rọ́b ó di wà ẹ̀yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà ní Kùránì náà rọ́bà náà rọ́bà náà rọ́bà náà ó kọ́ tó tóbi ni ẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀bà قال رب إني وأنا عظم مني لجد أدو أبو مثله مثل دقلقا واستعلى رأس شيبة بقبوري من أفاسي بجمما بقبوري تكالي بقبوري ولما أقم بدعائك ربي شقيا mi ò lè jẹ́ ní tí èyí gbàdúrà mi ọlọ́ọ̀bà mi ò jẹ́ tó máa tí àdúrà ìdánù ọmọ gbàdúrà mi gbàdúrà mi lẹ́yìn náà wọ́n ilẹ̀ kíkún mọ̀ wá rí ẹ̀mí wọ̀rá ìgbọ́n bẹ̀rù iṣẹ́ ní pílọ́wọ́ ṣe ẹ̀dá wà tó lẹ́bi wọ́n bẹ̀rù lẹ́yìn mi wọ́n máa tẹ̀lé mọ̀ bá mi gbé lọ́mọ́ ọ̀kánà tí imurati ààkìrà ìyàwó mi dẹ̀ díẹ̀ àgàn tí òbí ma rahabili mi lẹ́dùn kẹwọ̀lì yá ọlọ́wọ́ bá fún mi ní ẹ̀rù fẹ̀yìntì sẹ́yìn pé tí n bá kó tán yóò mọ̀ bá wà sí lọ ìjọba nàbí láì zakari àjọ náà bóòlù iṣẹ́ dáwà dáwà iṣẹ́ ní kú ẹ̀rú sọ̀rọ̀ pé gba dáwà nàbí Ibrahim alábi zakariya wa asami ọmọ tí ó jogún mi lójú pé ogún owó tí mo fẹ́ fi lára tí ó jogún dáwà mi lọ́fà gbogbo àwọn afáàsùn náà wọ́n máa fẹ́ pé wọ́n lẹ́yìn tí ó gbé ìgbẹ́yìn yẹn wọn nú àwọn ọmọ wọn tí ó máa bá iṣẹ́ dáwà yẹn lọ wọ́n ti máa ṣeré fún wọn. ó dé ọ̀yẹ̀rí tómi ní alẹ́ tí ó jogún iṣẹ́ tí wọ́n máa bàbá wa àgbàlá àwọn báyìí dáwà náà gbé lọ́wọ́ ọlọ́wọ́ sí bẹ́ẹ̀ fún wọn ọjà alò rọ́bì rọ̀bì ìyà ọlọ́wọ́ sí lọ́mọ tí màá yọmí sí wọ́n sì ní ọmọ pàlè gbogbo àwọn ọmọ wa ọlọ́dún wọn lálùbáríkà ìta gbé lọ́wọ́ ṣe dáwà dáwà náà lè máa ṣe yá Zakaria ọlọ́wọ́ ní wọ Zakaria inna nubashiruka bi gulamin ismuhu Yahya à ń fọ́ nírò pé ó bí o bioma o kpommaye yo ma je ya haya lam na je allah ummin kubru samiha enyi ka o si yibe biyoo kwan siwa jure ogbe njem maa njigho kwan ijumaa ji siwa jure ama si ya haya eyi enyi ka o ji siwa jure kiri osele ka o wara o قال رب أنا يقول لي غلام وكانت امرأتي عاكرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا قال ربي أنا يقول لي غلام لا زكريا هو إيدي هو بابو عراري بابو يقولوا في أني أنا يقول لي غلام مسلمة mo ṣe bẹ kanat imrati ankiran bẹ́ẹ̀ ni ìyàwó mi ti jẹ́ kí ni àgàn tí òbí ma tí ò tiẹ̀ tiẹ̀ rí nǹkan oṣù rẹ̀ ma ọ̀kad balagtu min kibari ètò ìyàlẹ́yìn náà èmi gan ti dábà mo ti gbé kò sí kankan lára mi ma kala kadhalika qala rabbuk bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá rẹ̀ sì ń tọ́lọ́ọ̀bá rẹ̀ sọ̀nù báyìí sọ àṣẹyìn ó dé òun wa àlẹ́yìn àyìnà ìtọ́rọ̀ fún mi ọlọ́ọ̀bá ni tí ó tí ó tọ́ sọ yìí tọ́rọ̀ fún mi ọlọ́ọ̀bá ni ọlọ́wọ́ bá yìí ebí òun náà ni ọ̀kadà kàlákùtù kàlábì nkọ̀bì wọ́n náà zakaria nígbà tí ebi gbogbo dẹ́ nígbà tó ọ̀dẹ́ kankan wọ́n làm tẹ́kùn ṣe àn ní gbọ́ mẹ́yìn ní àrẹ̀ ni wọ́n fi ń bèèrè lọ́wọ́ wa nípa ìdáhùn ìbéèrè márùn-ún tí àwọn ọ̀jọ̀gbọ́n ayé àwọn muhakkikun tí wọ́n fẹ́ dáhùn pẹ̀lú ọpọlọ wọn tó rí dáhùn pé ọmọ ènìyàn ta mulati wana min aina jina mulati wana man jaa bina talmu wa bita wayi limadha kila washi wa kayfa mulati tilkana wa ila ila ila ila al-masir bulanno àwọn ọ̀jọ̀gbọ́n ayé wọ́n try láti máa ìtumọ̀ rẹ̀ mo rántí náà àwọn ọ̀jọ̀gbọ́n ta ní nàìjíríà bá bá bá bọ́fẹ́ bí awó lọ́wọ́ bàbá yẹn náà tó kú dẹ̀dẹ̀ bàbá yẹn kú òun gá bẹ́ẹ̀ ní tribune gbé jáde nígbà pé is there life after death is there life after death ṣé ìṣẹ́bí mi ń bẹ lẹ́yìn ikú ṣé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà pé ìṣẹ́bí mi ń bẹ lẹ́yìn ikú bàbá yẹn bẹ̀rẹ̀ bí ẹ̀rẹ̀ àwọn mùsùlùmí fún wọn lẹ́sì ó fún bàbá yẹn lẹ́sì àmọ́ nígbà tó ọba tó kú yọgbà náà ni yọgbà ọlọ́run ọba àdúgbò náà tuntun amọ̀nà Islam ọlọ́run ni àwọn aláàdẹ́ wọ̀làǹtẹ́kùn ṣe àǹtọ́ díẹ̀ kankan obìnrin ní nǹkan bí lórí wọ́n lámtẹ́kùn ṣe àjọ òdí nǹkankan ọlọ́run tẹ̀ dáwà wọ́n ní bọ́lá ti wá náà ọ̀dọ̀ ọlọ́run láti wá inna lillahi ọlọ́run láti wá ọlọ́run tẹ̀ dáwà lọ́run fi sọ́wọ́ suratu Ali Imran tí suratu Nisan sura tọ́lọ́n pín sura ọmọ ènìyàn alhata ala al-insani years old 80 years ago kí lọ́ọ̀ لم تكن شيئا مذكورا او او جنك او جاتوغا انا خلقنا الانسان من نطفه ولو ني اولا دومين لاتي نواتو نطفه امشاج تعميزكم تبا بلوا وان انسومنت تبي واتو ازي كلو كان كل بيرمون او ريسيز كلو وام لو لو وان انسومنت لو لاب كوفيو امشاج انجا لاب بايا تو بيري اوسو ìtìjẹ́ láti bàbí ti ọkùnrin ọ̀tọ̀ àmìṣáàdì nẹ̀pẹ̀lì ọlọ́run dáwàṣí omi ní pé dáwàṣí láyé àwáṣí tẹ́ẹ̀sì ní àwáṣí ẹ̀zàmù ọlọ́dí apax àwọn àṣí bẹ́ẹ̀ ẹ̀zàmù yóò fi rọ̀ tó ẹni tí ó fèlú fèlú ọlọ́mọdé afẹ́lú tiwa ṣé wo àkànbẹ Abubakar Muhammad Abubakar Jibril tí ẹ̀zàmù bá ń bọ̀ báyìí yóò mi bẹ̀rẹ̀ ń bá kò gbóòrò sẹ́là yóò fún ní obì ọdún gbogbo ẹ̀kọ́ tí a kọ́ ní semester yẹn yóò wá gbogbo ẹ̀ sí twenty questions 20 questions yóò kọ́ bá syllabus yẹn completely láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ so ó ti tún láti kọ́ tó ṣe revision yẹn kó kọ́ lé kan tó ọkọ̀ yẹn ẹ̀kọ́ lọ́nà báyẹn kọ́ wa ó yóò wá sọ pé question three tó fún yín o nínú ẹ̀ ni question test exam ó ti jáde nínú ọjọ́ ìpínlẹ̀ ìjẹ́ tẹ́tí tó jáde fáìfì tó jáde mú ẹ̀ nínú fáìfì yẹn gan mẹ́ta pé lọ́dà ẹ̀dàkùn ẹ̀dùn wọn sì gbáyé fún ní ọ̀rùn tó bá fèèrè tàbí ẹ̀kọ́ bíléèmù ọlọ́run wa ti ṣe gbogbo nǹkan ẹ̀yẹ simple fún wa ó fi islam yẹn wa islam yẹn àgbéyìn yóò ọlọ́run ṣe ní islam yẹn nírọ̀rùn fún wa ó tún wá rán ànábì rahma ànábì aláàánú ó tún for twenty three years bàbá yẹn fi dúró ẹ̀sìn fún wa bàbá yẹn wà lórí ibùsùn ìpapòdà àkóòlà ayé báyìí ó sì ju Islam fún wa inú ju Islam fún asọ́látù asọ́látù wọ́n máa málakàtà àìmánukọ́m ìjọba yẹn nínú ìrún dọwọ́ yín o ìrún dọwọ́ yín o àtàwọn ọmọ yín àtàwọn ìyàwó yín ìrún dọwọ́ yín o ìrún dọwọ́ rẹ̀ bàbá ìrún dọwọ́ rẹ̀ yá ẹ má fi ìrún ṣeré o pàápàá Ramadan ọlọ́wọ́ mọ́sá àgbàdo àwọn ọlọ́ọ̀bá nígbàtọ́lọ́ ni Zakariya kára rabbi anna yakunu lè gulamin ya tó bá yẹn kan ọlọ́ọ̀bá ní adé tó ọjọ́ kan rabbi torí ọmọ pé ń tọ́lọ̀ sọ òdodo ni àmọ́ fẹ́ rí àmì yà á lè àyà kára àyà tó ka ńlá tó kọlùmọ̀ nìyàs tọ́lọ́tọ̀ tẹ̀lé àyà lè tẹ̀wé ya àmì dáàtì wọn ni pé ọ̀rọ̀ tó ń sọ gan àṣìzè ọlọ́run máa ṣìzè ọ̀rọ̀ rẹ fún bíi tíríra wọn na ìlà ọlọ́run bá ní agbára agbára ẹbù háyà ọ̀rọ̀ tí mi ń sọ tí wọ́n sọ yìí wọ̀ ọlọ́run fẹ́ na ilaha illallah yóò bá rọrùn fún gbọ́sẹ̀sẹ̀ ọba yóò bá bú ẹkún yóò bá rọrùn fún gbọ́sẹ̀sẹ̀ ọba ah, wọ́n wọ lò wọ́n ní wọ́n diabetes ní wá wọn ní pé kò sọ̀rọ̀

kò sọ̀rọ̀ mọ́ fàáwà ilé ànsẹ̀bíhó gbogbo ànsẹ̀bíhó sẹ́bíhó kẹ́ máa sí àfọ̀má bókọ̀rọ̀ tó wọ àṣìyà ní òwúrọ̀ kùtùkùtù àti ní alẹ́ ẹ máa sí àfọ̀má ní fọ́lọ́ọ̀ba la ilaha illallah òun náà àbábẹ́ lọ́pẹ́ bá mú nǹkan bẹ̀rún kò sí àfi tẹ̀síbí nìkan ló lè ṣe àfi tẹ̀hámí nìkan ló lè ṣe ọlọ́ọ̀ba nígbà tí wọn lè ṣe bẹ́ẹ̀ kàfi kú ọlọ́ọ̀ba kálíbà máa rí àwọn tẹ̀síbí ṣe àwọn tẹ̀hálí ṣe tẹ́lá tó lè ṣe bẹ́ẹ̀ kú àtijẹ́ ẹni tẹ́ bá wà ń bẹ̀ ọgbà pé ọwọ́n láyé tiwa ní la ilaha illallah tẹ́ bá wà ń bì kan tẹ́yìn rẹ kú àdébìnrin lọ́kínú mọ̀ ẹ máa nu òkú ní ẹ̀yẹ̀yẹ́ tó bá fẹ́ kú ẹ máa nù ní kalma la ilaha illallah la ilaha illallah lágbàjá sọ pé la ilaha illallah tọ́lọ̀ bá ti ní kó ní pík tó bá ti rí ẹ̀dùkọ́lọ́ ọlọ́ọ̀bà fún ṣúwánà bí man kana akhiru kalamihi la ilaha kòsòpóyà wà jẹ́nà ọlọ́mọ àjẹ́nà ló ti wà jẹ́nà tí ó máa dí lólò èèyàn mélòó ló máa ń sọ ní máa rí èèyàn rí lónìí mùsùlùmí ò lágbọ́ sí erí kálímà wí kójú okú lónìí àfi wí owó mi ò èyí mọ́tò mi ò ìyàwó mi ò ọmọ mi ò làwọn èèyàn wí kó wáyò wáyò èyí òun dára òun dára ó dé ẹjẹ́ á láti ní àwọn mọ́jẹ̀mú ìnú ẹ̀jẹ̀ wa ká jẹ́ àjẹsára la ilaha illallah kó lè bá rọrùn fún ọlọ́dọ̀ abẹ́kú ọlọ́ọ̀bá bá tàà ti rọrùn fún ọlọ́ọ̀bá ẹ̀rẹ́ àwọn bàbá wa nílẹ̀ yorùbá ó ní ọlọ́ọ̀bá kó jẹ́ pé òpin ọ̀rọ̀ wa náà ní kí ni la ilaha illallah muhammadu rasulullah ìyá máa gbé èjú kakílá mọ́jọ́ lè bàbá aláwọ̀ máa lọ àwọn mọ́jẹ̀mú la ilaha illallah pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá a máa kàfọ́ anú sóra iná ọlọ́wọ́ wá ní kí ni يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاه وكان تقيا الله أكبر وبرا بوالديه ولم يكن جبارا عصيا الله أكبر وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا يا يحيى الله ويحيى النبي الله بلد بيده خذ الكتاب بقوه gbátírà tó mú lọ́rí gbàgbé fún èyí gbàmú àtàwọ́rá gbàmú pẹ̀lú ní pẹ̀lú gbígbà agbára gan pẹ̀lú agbára ọlọ́rí àtẹ iná olùhọ́kùnmọ̀ sọ̀bí ọwà kékeré láti sẹ́rọ̀ lẹ́nàbí ọlọ́ọ̀bà àti fúlọ́gbọ́n jùlọ ọwà sọ̀bí wàhánánà nílàdúnnà àti lọ́mọ aláàánú ọlọ́ọ̀bà àwọn gbogbo ọwọ tí bàbá rẹ bẹ láyé tọ́ tọ́jú bàbá rẹ ọmọ aláàánú kọ́ ní ọ̀n bàbá pàápàá jùlọ rọmọdánì yìí tọ́jú bàbá màmá ọmọ tiẹ̀ náà tọ́jú wọn náà inú àdéhùn táwọn ẹrú ọlọ́run sọ fún wa nù Qur'an àti sunna òun náà ni pé bá àwọn òbí dáadáa sọ ọlọ́run yọrọ sí tó bá níbi pé subhanahu wa ta'ala ridọ rọb ridọ wa wàlùdé yàbí wà sàkàtà rọb fi sàkàtà wàlùdé àtẹ́lẹ́sì bá pé ridọ rọb ìyọnu ọlọ́run ọba ń bẹ bí ìyọnu tí bàbá rẹ àti màmá ìbá ti yọnu sí ọlọ́run náà ti yọnu sí wà sàkàtà rọb fi sàkàtà wàlùdé tí bàbá rẹ ń bínú sí ọ àbí ìyẹn bínú sí ọ ti bínú sí ọ bínú sí wa lọ́ba lórí hmm. àwọn òbí wa bínú sí wa tí gbogbo nǹkan tá ṣe tí a fi rí àánú afọ iri anụ rí àánú màmá wa ní ká máa ṣe ó dí wa bàbá rẹ̀ ní ọlọ́lẹ̀ so kàmẹ́lẹ̀ bùsùn yóò dị kọ́ máa so kàmẹ́lẹ̀ kọ́ kàmẹ́lẹ̀ kàmẹ́lẹ̀ bùsùn yóò dídì sábà wà lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allahu akbar ẹlẹ́ẹ̀kejì ọlọ́run máa gbàdúrà rẹ̀ gbogbo náà tọ́jú àwọn òbí ẹ̀ dáadáa ọlọ́run máa gbàdúrà rẹ̀ agbọ́npa àwọn mẹ́ta tí wọ́n rìnrìn àjò tí Imam Bukhari lọ́gbà dì fi wá tí yóò tó sú wọ́n ní ah, ẹjá àwọn onukòtò yìí kó ní bàbá fún bàbá wa tí wọ́n wọnú kan tí

di aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹni five five thousand naira ní pẹ̀lú owó tó ti wà láti kò sí. ọwọ́ ti yé wa nígbà tó ti di aago mẹ́wàá àti mọ́kànlá ẹnìkan náà bá dé pé ẹ̀mí náà wáṣẹ́ jọ ìwọ̀n òun náà bá jọ ìwọ̀n má jọ ń ọ̀kan náà àwọn tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ aago mẹ́jọ ẹ̀rọ ní ara òun ọ̀fara máa gbogbo ti lè fún gbẹ́gbẹ́ òun ọ̀bá wa bẹ̀rẹ̀ látàgbẹ́ kí lọ́kàn eight to four tá a jọ ṣe rẹ̀ eh, five thousand mo ti fún tó ní mo máa ń mú fi tan ọba ní ara ọ̀ ló bá kọ́wọ́ yẹn rẹ̀ pé wọ́n fẹ́ tí bá fi kó tó àfi kí dínkù ní owó ẹni tí ọba wọn bẹ̀rẹ̀ ṣẹ̀wọ̀n kò sí dọ́kàn pẹ̀lú ẹbí mi mo lówó lẹ́yìn náà àdéhùn mo bọ́ ọ ọba kò owó lẹ́nu bá lọ bá fowó yẹn ra nǹkan ọ̀sìn orí ra nǹkan ọ̀sìn díẹ̀ díẹ̀ nígbà wọ́n bẹ̀rẹ̀ sí ra ẹran wọ́n sí ra màálù ó bá di pé ó di agbo ẹran ó di agbo màálù ó di agbo àkúmí lẹ́yìn àwọn ọdún bí ẹ̀ bàdà hẹ́ẹ̀lì arákùnrin bá padà fún ẹgbẹ́ pé ah ọ̀gá yẹ mọ̀ nígbà mi ò mẹ́ẹ̀ mi ò mẹ́ẹ̀ ó lé mi ní arákùnrin libra àti mo kọ́wọ́ mi lẹ́ńjọ̀ sí mo fẹ́ gbowó mi ó ah mo kí ẹ kú oríire tó owó rẹ mo fi ra nǹkan sí mi bó ti kéré mọ́tò hùn ọlọ́run wa fi àlùbáríkà sórí àwọn ọgbà ẹran tó rí hùn ọgbà màálù tó rí hùn owó rẹ lọ́lọ́run fi àlùbáríkà sí wa ní alákùnrin mi ti ẹ̀yẹ a ní five thousand naira mi ní a ah, ní ọgbọ́n sọ wọlá kí àjọ sàwọlá owó rẹ mo fi ra nǹkan ọ̀sìn ọlọ́run bá fi àlùbáríkà sí ọgbà oko yẹ ọgbà ẹran yẹ ti gbogbo ẹ̀ fi ẹ̀yìn ó ní arákùnrin yẹn sì wọnú ọgbà ẹran yẹn ó sì dá gbogbo ẹran yẹn lọ́lẹ́sì kankanlẹ̀ fún ọlọ́run ọba bíi ti gbọ́ fọ́ọ̀sì ẹ̀kọ́ kankanlẹ̀ tẹ́ẹ́ tí ó yẹ nítorí tiẹ̀ mo fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run yẹn wá kó mi wúta wà yìí àpáta yẹn sún díẹ̀ àmọ́ wọn rò ní tọ́wọ́ wọlé àmọ́ wòlí jáde ó ṣe ẹ̀rí rẹ̀ òbúgbẹ́ lọ́ọ̀bà ẹnì kejì ní mo ní ọmọ mo ṣe títí kí n fẹ́ wọn gbà fún mi ọmọ yìí ilẹ̀ wa fún mọ́jọ́ kan ìwọ òwò rọ́wà bá mi bí kí n bóhun kí n fún olówó máa fún olówó àmá simple ó jẹ́ kí n bọ́ ìṣekúṣe àmá sí bẹ́ẹ̀ ọ̀nkú ẹmọ́ sí bẹ́ẹ̀ nígbà tó ilẹ̀ fún mọ́ra ló bá ń tò ẹgbà ló gbà ó ní bá fún olówó yìí owó tó béèrè fún wọ́n á tilẹ̀kùn mo ti gbó gẹ́gẹ́ tó wáyé títì mo gorí ẹ̀bá ló bá ní arákùnrin ó ti bẹ̀rù ọlọ́run má ṣe tí ọ̀tọ́ sí ọ ó ní bẹ̀rù ọlọ́run sì bomi jọ́nà ìbẹ̀rù ìní owó ọlọ́run sì bomi jọ́nà mo ti sọ̀ka lórí ẹ̀ ní ìbá ti ṣekúṣe àmọ́ mo fún lówó tó béèrè fún ọlọ́run dákún tó ní ti ṣe bẹ́ẹ̀ làwákùnrin gbà wá àpótá ẹ̀ wa bí arúgbó tó àwọn ọ̀rọ̀ nọmba tírì ìjà lọ́rọ̀ àwọn òbí ẹ̀ ó ní bàbá ń bẹ láyé ìyá ń bẹ láyé ìdí mọ́mọ́ tọ́jú wọn bá wá jẹ lọ tó bá wá jẹ bá dé bàbá ọjẹ màmá ọjẹ lẹ́yìn náà làwọn ọmọ ọjẹ lèmínú tó jẹ mo wá lọ́jọ́ kan mo dé mo fẹ́ kí n tó di bàbá ti sùn ìyá ti sùn bàbá ti sùn àti ìyá ti sùn ìsì fẹ́ dáàbò mọ́ wọn lójú mo ìfẹ́ mi ò ní jẹun ìyàwó mi ò ní jẹun ọmọ mi ò ní jẹun àbí bàbá bá jẹ fún màmá bá jẹ mo wá gbójú ẹ̀yẹn lọ́wọ́ ìfìdí àtàdánù mọ́ lójú mo wá gbójú ẹ̀yẹn lọ́wọ́ wọ́n fẹ́ jí wọ́n fẹ́ jí wọn ò jẹ́ àgbàtọ́ pé wọn àṣùbà wọn tó jí ìgbà yẹn ni wọ́n jẹun lè mí àtàwọn ọmọ mi àti àwọn ìgbà tó jẹun ọlọ́wọ́ bàtà pé nítorí tí mo fi tẹ́lẹ̀ làwọn kò ní ojú àwà yìí lápàtà ìdí sí kọ̀mpútì ni mo ti jáde kó lu tí wọ́n wà ní ọlọ́wọ́ ní ojú táwọn náà wà nàìjíríà mọ́tà làwọn náà kó bí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ ní owó àwọn ọ̀tá ìsáfì ẹ̀kọ́ ní ọbẹ̀ ẹjà àmá kò sí ní olùdáwò àmọ́ ọlọ́run ọba mú ti gbọ́n sí lọ́gbà tó ọlọ́run ọba ní agbára jù wọ́n lọ ó di wa ìfẹ́ akọ́ àná máa bẹ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kọ́ sí wa lọ́mọ dáadáa sáwọn òbí wa ó di wa wà hànáàlá lùlùlàdúnà àti ọmọ aláàánú látọ̀dọ̀ wa zakata lẹ́yìn وما وانا ما قلت هو بيرا ولم يكن جبارا عصيا لينا يوم اجنين با وما لسه وجو امدا داني لو سي ولا مدا دفا وبيوا سي awon ma wa na mada dafa wa na oloba salamun alayhi yawma wulida alafi oloba kuma ba zakariya kuma ba yahya litabi yawma wulida yawma yamut yubi kuna alafi ọlọ́mọ àláfíà ọlọ́mọ àbá ọlọ́mọdé àláfíà máa bí nìkan lóore náà lọ́ba ọlọ́ba ni wọ́n kò sí. واذكر في الكتاب مريم إذ انتبذت من إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا أكبر قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت لا يكون لي غلام ليسني بشر ولم أك بغيا الله أكبر قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا الله أنه واذكروا في الكتاب واروا يفنوا القرآن ناني واروا يفنوا شروا يفنوا لا لا تروا إياه يفنوا واروا يفنوا مريم يبقى ربي بنت مريم ربي بن دبلت دبلت من أهلها أما تفرق ما فهموا إياه تقول له إياه مكانا شرقيا لنا إيست صلوا لنا اتخذ من دونهم جبل أفك جتاع لك فلوه قد يقولون وارسلنا إليه روحنا أو عربي واسي نبي ملائكة جبريل مثل لا بشر سوية هو جوسي نيوكوي نيو أما لو أبدت نيوكوي nígbà tí mariam rí báyìí tó yọ sí wọ́wọ́ ọ̀tùkọ́ra pamá káàzì inú àóòdù bí rahman mi onímọ̀ sáàbí ọlọ́wọ́ bá tẹ́kọ́ ikú lọ rẹ̀ ìkúntàtàkì àti àpínpàá lọ́nà mọ́sùlùmí mọ́dọ̀dọ̀ mi قال إنما أنا رسول ربي ملك دالوك إمي دوريو òjíṣẹ́ ọlọ́run ọba tó ní ọ tó dá ọ tó ń tọ́jú rẹ̀ nìyí ìhábẹ́lápé gùláàmẹ̀ kí wá fún ẹ ní ìròdùnú àbí kí wá fún ẹ ní ọmọ zakiya ọmọ dáadáa tẹ́mi rẹ̀ máa tí omi jẹ́ ọmọ burúkú mariam dá pé kọ́ọ̀lọ́ anna yakunu ní gùláàmù onígbòmùsílẹ̀ bímọ

وعلي عين دول فلان وبعد نجد يقول بي ملائك ya أقول لك غزمين نجلك ونجعله آية قال باس يومنا نيامي kọ́mọ ìyẹn ní ma pé àwọn obìnrin lè máa bímọ láìsí ọkùnrin súnmọ́ pé ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá lọ́rùn ìròjá lè náà fi fáwọn èèyàn wọ̀ rahmatan kó lè máa jẹ́ àánú nínú àjọ̀dọ̀ ọlọ́ọ̀bá ala ni àkàfẹ́ kọ́ ọmọ ni yóò ti tẹ̀lẹ̀ ní bí ti tẹ̀lẹ̀ náà ní ọlọ́run ọba dá ọmọ ènìyàn láti inú yẹ̀pẹ̀ tí ò sí bàbá tí ò sí yà ọ̀nà mẹ́rin náà ní ẹni tí ọlọ́run dá tí ò sí bàbá tí ò sí yà oní bàbá wa gan Adam alayhi salatu wa salam ọlọ́run dá ọmọ ènìyàn tí ò sí ìyá ọlọ́run jẹ́ màmá wa Hawa látara bàbá wa Ádámà láìsíyà wọn olóyò rẹ̀ ọlọ́run dá àwa ibi pẹ̀lú rẹ̀ láti bàbá àti ìyá ẹ̀yẹ́zùrò ìṣàlù mímọ̀ kólíkọ mímọ̀ ìdá afẹ́kọ̀ yàkàrójú mìíràn sólbí ọ̀tọ̀rọ̀ ọlọ́run dá wa báwọn ọlọ́run ọba dá wa látara bàbá àti ìyá ọlọ́run wá dánàbí isa mọ̀mọ́ríyàn látara àyájì kalẹ́ ìsìnàfà kò sí ọ̀nà tó lọ́lẹ̀ gbàgbàdáwà ọlọ́run ọba ní ọlùyàjáàlá o àyà kalẹ̀ bá jẹ́ kó máa jẹ́ àyà ní náà ti fọ́mọ̀ ènìyàn pé kò sí dọ́lọ́lá bí wọ́rọ̀ àmọ̀tẹ̀lẹ̀ àti kó máa jẹ́ àánú ní nà látà lọ́rọ̀ wọ̀kánà amúrọ̀ mọ̀kọ̀déyà alámàrí ta ti parí ètò lórí ẹni ìwọ mọ́yá mi ní Islam ilé ije àwọn agbára ọlọ́ọ̀ba gbogbo bíyà a kò sí jóni tí si lè ṣe àti jọba fẹ́ sí lókun ó dé wa ọlọ́mọ sáà yìí wa à ń bẹ̀ wa kọ́lọ̀ kó sàmì ọ̀kan wa láti alìkìyàmà فحملته فانتبذت به مكانا قصيا هل نخاف إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا مت قبل هذا وكنت نسيا منسيا عبري مما ومريم مما النبي إيسى عليه الصلاة والسلام فأملته أبا المنزل فلوعة الشيء الله أبا يدل فانتبذت به مكانا قصيا لو بعد بيوم ان يقولوا ló bá lọ àyíkà tó díyàn kú láàrin ojú ti pé hey bí mo bẹ́ẹ̀ sọ fáwọn èèyàn pẹ̀lú yóò ní àfàjá al-mahad nígbà tí àsìkò tó tí ọmọ mu ọwá ilẹ̀ jírín náà ọwá lọ bí kòtòkò ti yí dẹ́bínú ọmọ yẹn mú kò sẹ́ńdí ó gbàbí ọmọ lára fún ilẹ̀ ìlọ́lá قالت يا ليتني مت قبل هذا اه ما سيو kó ti kú gbogbo dodo yìí nira yìí ó fà lópa àwọn ìyá wa àwọn ìyá wa ọlọ́kọ̀ bá kẹ́ wọn lọ́ba lọ́gbà ìwọ ọmọ adágún tọ́jú ìyá rẹ̀ tọ́jú ìyá rẹ̀ àwọn ìyá yẹn wọ́n ṣe wàhálà lórí wa kí ẹ tọ́jú ìyá rẹ̀ ó ní àgbà òun wọ́n ti kú ọ̀kọ́ tó ń lẹ́sẹ̀ ya mọ̀ sí ìyá bá ti gbàgbé sọ pé àbí ń rọ̀ wá kátọ́jú àwọn òbí wa mọ́mọ́ rẹ̀ jẹ́ bàbá rẹ̀ kù àbí tí rẹ̀ kù pàápàá jùlọ mọ̀mọ́ rẹ̀ kíjọ́ ìlú tó wọn pọ̀ mọ́ àbàdà lọ́rùn jẹ́ kí ni ó wúlò lọ́rùn tọ́jú ìyá rẹ̀ tọ́jú bàbá rẹ̀ ṣe rí torí wàhálà táwọn òbí yẹn ti lórí wa ni mo sọ̀rọ̀ fún ọlọ́sí hajj láti oko ìlú wọn ó gbéyẹ ẹ̀kọ́ ọ̀hún buwara amọ́ṣẹ́ hajj ọlọ́ba àforíjì ọmọ ìyá wa alhaji abdulrazak rasraj àjọsọ ìjọkùnmù ní alhaji mú mọ́ tó fàtọ́ àwọn olówó ìfẹ́ lọ sí hajj tó pé ó múra lẹ̀ máa lọ torí iṣẹ́ hajj iṣẹ́ wàhálà ó múra bí ni tí wọ́n ti lọ́sílà sí ṣùgbọ́n ìṣùgbà ń fa àti wá kó olùjókòó olùfẹ̀yìntì olùgbẹ́lẹ́lẹ̀ àmáṣẹ́ hajj iṣẹ́ ni iṣẹ́ ni iṣẹ́ hajj arákùnrin yìí ló wá gbé yẹ láti lu wọn láti lu wọn kò rí mọ́tò gùn kò sí mọ́tò gbà rẹ̀ rànkúmí ẹṣin kẹ́lẹ́kẹ́tẹ́ ni wọ́n máa gùn kò sí ẹṣin kò sí rànkúmí kò sí kẹ́lẹ́kẹ́tẹ́ ó gbé yẹ ún ló bá wọ́n dé mọ́kà tàwáfù kòdó bí wọ́n ṣe méjì ní wọ́n ṣe láàkọ́ ọgbóyè ẹ̀kọ́ mọ̀ mẹ́rin sàfá àti márùwà láti sàfá dé márùwà five hundred meters ni láti márùwà pàrọ̀ sàfá five hundred meters ni tó bá lọ báyẹn lẹ́ẹ̀mejì yóò jẹ́ three point five kilos ó gbé ẹ̀kọ́ mọ̀ mẹ́rin wọ́n lọ sí mìíràn gbé ẹ̀kọ́ mọ̀ mẹ́rin ńlá àgùn wọ́n lọ sí mọ́ àràfá gbé ẹ̀kọ́ wọ́n lọ sí Muzdalifa bẹ́ẹ̀ náà ni wàhálà yẹn náà ni wọ́n lóbi jamarat ó gbé yẹ ẹ̀kọ́rùn náà ni náà wọ́n parí ṣe hajj wọ́n lè bá ọ̀kan náà wà fáàdà wọ́n lè wà fáà mú ní béèrè ó ní a ah, bí èrò ọ̀rẹ́ béèrè ó ní iṣẹ́ ìmọ̀lú báyìí báyìí báyìí bá dúró ìlú ọmọdé bẹ́ẹ̀ mo mọ̀lú yìí ọba ní láti dẹ̀mọ́ ti gbé yá mi wá mo gbé kọ́rù mo tàwáfù ní olúwa tàwáfù tí wọ́n lọ́wọ́ kò tó gbé àyàgbọ̀gbà lọ́rùn gbé ẹ̀jẹ̀ ah ọ̀tra ẹ̀ ọlọ́run sẹlẹ̀sàn rẹ̀ ó ní àmọ́ ní béèrè kan ní béèrè ló fẹ́ béèrè ní ìwárà tí yà ní sinmi lórí lórí sí pẹ̀lú gbogbo iṣẹ́ tí mo ṣe dájú náà kiri ah ọ̀sán yà lẹ́sàn wàhálà tí yẹ ẹ̀ sí mi tó fẹ́ bí ẹ èyí tó ṣẹ̀ wa Mariam ẹ̀rí yorùbá ìgbìmọ̀ sọ pé yorùbá làákà ìpọ̀ káwá put it practice lóko ẹ̀rí pé wọ́n ní yorùbá ní jẹ́ tó bí yorùbá lè dúró sáyé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run bẹ́ẹ̀ ni màmá wa náà ń sọ mọ́ pé yà á lè tẹ̀lé kuntu qabla hadha wa kuntu nasiyan mansiya wọ́n ti kú báyìí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run màmá wa Mariam tó ń yàn ní àfẹ́ àwọn ọ̀gbẹ́sẹ̀ orí yóò ti yẹ fẹ́ bí ẹ sáyé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan rìn ewu tó kọjá ń bẹ̀ nínú àwọn ọgọ́rùn ewu ọgọ́rùn ewu ẹyọ kan bẹ̀ ò tí ì sí fún yàrá rẹ̀ kí ni a fẹ́ ti fún àwọn ìyá wa àti ọlọ́run ọba ká sí dáadáa sáwọn àwọn òbí wa káwọn ọba kálọ̀ ọba jẹ́ àmọ́ tiwa náà ti dáadáa fún wa ọdọọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ìtọ́jú bàbá ìtọ́jú ìwà bó mọ̀ síwáwọ̀ èèyàn yẹ owó ìpàwọ́ dàmú ṣe ni ọlọ́mọdé káwọ̀ ẹ bá wẹ̀ lẹ̀ fáwọn òbí wa ọlọ́mọdé káwọ̀ ẹ bá wẹ̀ lẹ̀ fáwọn náà tí ẹ bá jẹ sàárì tó wà balance tó bá rí àmàlà ògbúmọ̀ sọ̀rọ̀ lápèjúwe àti ẹran ewúrẹ́ àbẹ́dà tútù tó jẹ àmàlà kó ní ẹ̀kọ́ yẹn gan kó o ti da milk síbẹ̀ tó bá jẹ àmàlà yẹn tán kó wá mu ẹ̀kọ́ yẹn lè tí ìrọ̀lẹ́ ó fi dé ọmọ àgùnfẹ́ ni àmọ́yàn á jẹ ẹ̀kọ́ tútù pẹ̀lú kàngú tó jẹ sàárì ọba ìtàlẹ́ mi jọ tán ebi dénú àbáwá di àmàlà ògùnmọ̀ tó àmàlà èlùbọ́ ní orí mobile ó di ẹyin ọlọ́ọ̀bà àdúgbò rẹ̀ já tọ́jú àwọn òbí wa dáadáa ọlọ́dá àwọn ọmọ náà tọ́jú wa dáadáa ó ní ọdọ́wọ́ ẹja tọ́jú àwọn lẹ́yìn ìgbàpọ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ lẹ́gbọ́n ọlọ́run yọ̀dún sí ọlá ọkọ ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́run fún ọ náà lọ́mọ tí ó lẹ́yìn náà ọ̀gá gbogbo ẹ̀ ó ti wá sí náà pẹ̀lú tó yọ àwọn òbí ẹ̀ wọ́n bí pẹ̀lú

yóò àdìdì bí yóò máa gbẹ̀sẹ̀ fọ́mọbìnrin yóò máa ọmọbìnrin yóò máa gbẹ̀sẹ̀ fọ́mọ ìbàdákẹ́ tọ́mọ ìbàdákẹ́ láì fún oṣù lọ báyìí tó bá ní kó ojú kó ọmọ ìgbìmọ̀ skin káfíndé kaduna yìí bẹ́ẹ̀ lọ́mọbìnrin ti jókòó thirty minutes mo wá ń sọ pé dájú jókòó pé wàhálà táwọn ọmọ wa síwájú wa ló ń darí sínú ìyá bẹ́ẹ̀ ìyá tí ó pé ó bù kú lé mú máa ní kó fọwọ́ fakùn yẹn yóò ní ọ̀la ẹnu rẹ̀ àtẹ̀jẹ̀ àti gbogbo tó wà lẹ́nu rẹ̀ nímú rẹ̀ ìyá yẹn yóò tú ní kí lánà ìyá yẹn wọ́n máa jó láì bílò ọwá ń jẹ kíláàsì bí ọ̀dà tẹ́yìn oúnjẹ afdon nídómi àti ẹ̀yìn títú ẹ̀yìn tí afdon mọ́mọ́ ẹ̀rọ orí kan kú jẹ mọ́mọ́ ẹ̀rọ orí kò tútù jẹ ó sì ráadà ó di ọjọ́ wọn kò kẹrẹ dátọ́jú àwọn òbí wa ọlọ́wọ́ bá jẹ́ àtọ́jú àwọn òbí wa tí wọ́n ládàá táwọn òbí wa lẹ́yìn náà ẹgbẹ́ àtọ́jú àwọn òbí àtọ́jú àwọn òbí wa jẹ́ ọlọ́run kò sí wa lọ́mọ àjẹ́nà àtàwà àtàwọn òbí wa àtàwọn ọmọ wa sí wa lọ́mọ àjẹ́nà ọlọ́ọ̀bà ọlọ́run àkọ́ àánú kẹrin ọlọ́lá ìlọ́lá ẹni tó bá ní béèrè lè béèrè àmọ́ká tó béèrè béèrè àmúrọ̀ wa àwa chance dáwó fún iṣẹ́ dáwà tí a gbé lọ́wọ́ ọlọ́ọ̀bà mọ́tàbà sínú ọlọ́ọ̀bà kárí pé a fi ìṣẹ̀bí ìlà chance fún iṣẹ́ yìí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala mọ́sá gba sí ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àwọn tí ó fún wa ní owó já isbank náà ní báǹkì wa ó ní wa já isbank náà ní báǹkì wa account number wa 0569821 umar bin khattab al-islam ni ó kọ account number yẹn account name account number 0569821 ó di wa àwọn tí wọ́n fún wa lówó olóòmùsá àkàwálẹ̀ sàn àrí ọlọ́ọ̀bà olóòmùsá àkàlẹ̀ ti fún ọlọ́ọ̀bà ọlá kùránì karim ọlá la ilaha illallah ten thousand naira naam abdulrahim abdulrasheed ó fún wa one thousand naira abdulrahim abdulrasheed وفواني وان تاوزن نيرا نعم أبو بكر بنت أبو بكر أبو بكر بنت أبو بكر هنا فواني 10000 نيرا رأس المولى ساري ọ̀kan ìsìlámí àwọn kankan síbẹ̀ onáfà ní 1000 naira ó díwà lẹ́yìn na kàfáyà bí kafayat bí onáfọ́ ní 1000 naira ó di wa ọmọ ya wa afsa yusuf hussein ó fún wa ní 3000 naira gbogbo wọn pátá ọ̀rọ̀ ọba kọba àtọwọ́ lẹ́sẹ̀ ọlá Qur'an al-Karim ọlá la ilaha alhamdulillah ẹni tó bá níbi ilé ìdèrè tó bá fi yẹ wàá dáhùn insha Allah. Assalamu alaikum warahmatullahi náà níbèrè ẹ̀lẹ́wà tí sálámà mùtùlá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ kà fún wa nípa pé èèyàn lè fi iṣẹ́ tí ó bá ṣe fi tọrọ níwájú ọlọ́run kó fi ṣe tàwọ́sù ẹ̀sì ní arákùnrin tí ó lóbi ó gbé oúnjẹ kalẹ̀ nígbà tí ó gbé lọ́wọ́ nígbà tó rí pa ti ẹ̀rọ sùn kò fẹ́ jí wọn títí dìgbà láti ìṣe tó wá gbé fún wọn títí irú nǹkan bàbá ẹ̀fẹ́ tí ó náà nìyí tí kó jí wọn kan jẹun yóò yẹ kó ilé ibi náà ló mú wọn sùn kan sùn padà àbí kó dúró bó ṣe dúró náà ni èwo ló ṣe déédéé. alhamdulillah imam Bukhari ló gbàdí sí wa ó fi wáyé pé kó dúró gárakùnrin ṣe dúró náà ló dájú fẹ́kọ̀dá abẹ́ ni ẹn tó dájú ní ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ròyìn fún wa adẹ̀rí nù Sahih authentic òyìn tó kó dúró bí arákùnrin ti bílẹ̀ náà lọ́dà hmm. ó di ọlọ́wọ́ bá mọ́sá pẹ̀lú wa. Hmm. ẹlẹ́ẹ̀kejì ẹni lọ bí ṣẹ̀dá sọ pé téèyàn bá rí nǹkan tí ó sọnù yìí pé kó fi rẹ́lọ̀ fún ọdún kan lẹ́yìn rẹ̀ ní ètò lò títọ̀ bóyá bí irú situation ta wà ní country economically téèyàn rí owó tó náà sì kí níwọ̀n bá díẹ̀ tó wá wù pé láàrin kó tó dọdún òun gá ní bùkátà sówò ó wá lóòmù rẹ̀ náà pẹ̀lú àníyàn pétọ̀ nígbà tó bá tẹ̀ bẹ̀rẹ̀ bí tí ó bá ìbàbí tó fi kọ́dún náà àbí kó tó kọ́dún ní téńtọ̀ bá yọjú ọlọ́run ti ṣe bòmí tó ń fi fi dì tó ṣe òun lè lò ní owó náà. mi ṣéèkì gẹ́gẹ́ lẹ́yìn ọdún kan ara ọ̀ tí ọ̀bá rẹ̀ wá béèrè ni kò bá àtijọ́ kẹta wọn wá béèrè àjọ kejì kò ní béèrè yóò pọ̀ sí gbogbo effort tí ó bá ṣe kí ó tó ń fìrò rẹ̀ ní an ideal Islamic society a ní Lord and Sound Center ìdílé ìbá sọ nǹkan nù tí ó bá rí ìdí òmù lọ bẹ̀rẹ̀ kú mu lọ àmọ́ Nàìjíríà bí i Nàìjíríà ti wà lọ pé inú àwọn kọ́ńtì tó ń wọ́n corrupt Nàìjíríà jẹ́ wà nù ọlọ́run kó sànù wa ọdí àwọn jẹ́ pé irú Nàìjíríà ń bẹ̀ wọ́n ní Lord and Sound Center ní Saudi Arabia àwọn ní àwọn ìlú Islam dáadáa àwọn ní káàkiri òdì àwọn tó kọ̀ ẹ́kọ́ náwó yìí kọ́wọ́ náà ní àti bí àbùkátà rẹ̀ tí ọ̀bọ̀ aṣọ náà ní tó tó bá náà ọgbà tó gbẹ́tọ̀ ń bá rẹ̀ tó ní òun fún ní owó rẹ̀ kó sì kọ àkọọ́lẹ̀ wọ̀n sí àkàrà pé ẹnìkan bẹ́ ọ tó ń ya owó lọ́wọ́ àti tó ń lówó rẹ̀ sí ìṣòwò wọ́n sàgbèsè lẹ́yìn ikú rẹ̀ náà irú ẹni bẹ́ẹ̀ bóyá wọ́n fi ṣe hújà fún tàbí náà ló fi ṣe hújà pé a ti rí ọlọ́run sọ gan nínú sọ́rọ́tì nìṣàpẹ̀tọ̀ téèyàn bá gba owó ọmọ òrukàn gan tó tí bàbá rẹ̀ ti kú tí ò tí bàlágà téèyàn ló máa fi ṣòwò tí ẹ̀yìn ó sì máa dá owó yẹn padà títí tọmọ náà fi bàlágà téèyàn fi dá owó yẹn padà tó fẹ́ lè ṣe hújà tó ṣe déédéé. eléyìí a na-akọ ìjẹkùsọ̀nù ó ti gbọ́dọ̀ di owó ọmọ òrukàn ní ìjẹkújẹ ọgbọ̀nà ló ń ló bá máa yọ ìzàká abẹ wọn fi gbàgbọ́ kó ti ṣe òwò bá ń jẹ owó yẹn wà intact bá ń jẹ ìwọ pẹ̀lú àwọn ọmọ yóò máa pín bá ti àgbè káwọn tó jẹ́ ibi ẹgbà kọ́ mo rú mo rú kan mo lè jẹ́ ń bẹ̀ ara o má jẹ́ wọ mo rú kan ó léwu ó léwu lápá sọ fún ibẹ̀ má jẹ́ ń di olókù ó ní ń di olókù pé pé òbí ọjọ́ tó mú wọ mo rú ni wọ́n ti mú wọn fi dáná oúnjẹ fún yín ó ní kó máa di ẹ̀gbọ́n yín lọ́wọ́ ọlọ́run fi yàgbẹ́ ìyẹn lẹ́nu ìyá kú náà mú wà láyà kí má kí àìsíyà kí má ló má bí àwọn tó ń jẹ́ wọ́n mo rú kan ní ìyàbùsí ìnáma yà kú ló fi bùtù ní ìnára iná ni wọ́n jẹ kúrò nìkún wọn. mo sọ́jọ́ ní bí wáàdì àwọn kan bá bínú mo ní òkèlè kọ̀ọ̀kan ògúnná kọ̀ọ̀kan jẹ́mìlì kọ̀ọ̀kan ẹbí kọ́ mo wílẹ̀ orí kẹrin àyà kẹwàá mi jẹ́ ìjẹ́ wọ́n mo orúkọ ní ìjẹ́ àbùsí ìjẹ́ ìjẹ́ sínú náà ní iná ọlọ́mọ ti wá lérò náà. ìbéèrè mi oníbèrè ni obìnrin tó ń ó wá di ikú bí fi lásìkò sínú òtò wọ́n rí nǹkan oṣù rẹ̀ ṣé àkọ́kọ́ eh, bá ti mọ̀ yóò fi àwẹ̀ lẹ̀ ṣé irú àsìkò ó gbé kó ní àwẹ̀ jọ́nà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó bá mọ́ irú mọ́gírìbì mm, tó fẹ́ wọlé tí ò tí wọlé yóò kí padà ńgbà tó bá mọ́. irú tí ń ṣe ó wá kó àsìkò díẹ̀ kó sínú ló bá rí nǹkan lórí ẹ̀gbẹ́lájá ní àmọ́ kò ní àwẹ̀ ẹjọ́ yìí ó di wà tó bá ẹ̀yìn àwẹ̀ wà nú àwẹ̀ àwọn ọjọ́ tí ó kà sí ní san àrùpadà èyí tẹ́ pé tí wọlé tí ó fi rí ga oṣù kò ní kí magrebo ó di wà kò ní kí magrebo yẹn nígbà tó pé àsìkò tí wọlé sí òun ti wà nínú ẹni tí ọ̀ma èyí kírun oṣù ó díwà wọn láwọ tí a láàrẹ̀. wọ́n ní èèyàn ni ó fẹ́ ṣe bí aráfẹ́kù díẹ̀ fún nínú àwẹ̀ àmọ́ kò kọ fún láti gbàwẹ̀ ìdókò pé ó dé stéjì pé ó gba abẹ́rẹ́ abẹ́rẹ́ nìtì ní kò affect ẹ̀ bóyá sí bá ṣe mọ̀ páwọn onímọ̀ méjì bóyá sí ẹ̀yàn jẹun náà àmọ́ ó léwu fún ẹ tí àwọn dókítà bá lọ pé kọ́ jẹun náà tọ́lá dára míì ó lè yíwọ́ dókítà àìsí jẹun pàápàá jùlọ jọ pé ọwọ́ ọ̀rọ̀ lè lọ fẹ́ gba abẹ́rẹ́ tó tí ò jẹun látàárọ̀ àwọn abẹ́rẹ́ mi ní ìdíkẹ́ ẹ̀ ní okun náà ìtí àwọn doctors bá advice rẹ pé kò fàwẹ́ ẹlẹ̀ sílẹ̀ lọ́lẹ́yìn àwẹ̀ kan iye àwẹ̀ tó bá mí ìṣe pẹ̀lá ìgbà ìsìlámù ọ̀rọ̀ nǹkan pọ̀ sí àgbínú yusuf mẹ́fàrà ní ààrẹ wallahu ta'ala alam wọ́n ní èèyàn ní pé ó jẹ́ pé ẹ̀kùn bá iná wà conscious pé àrùn tọ́lọ̀ fi dánwò ní mọ́ ní ṣe bí a ń dákú ó wá tẹ̀lẹ̀ sí nínú àwẹ̀ náà tó jẹ́ pé ó dákú tó tó wá tají padà mọ́ kò ń ṣe fún àsìkò tó pọ̀ gbóòlù tó affect àwọ̀ rẹ̀ àbí ẹni tó lágbówó nínú àwẹ̀ ọwọ́ pàtó dákú yẹ kọmọ tó ṣẹlẹ̀ sóhun wọ́n lè fún lómi wọ́n lè wọ́n lè domi sí la àwọn ẹ̀kọ́ máa gbé mi ìbẹ̀ bẹ́ẹ̀ sì tó yẹ ẹni tó bá dẹ̀yìn àwẹ̀ ẹ̀yọ̀ kan yẹn nítorí àsìkò tó yẹ dákú yẹ kó fẹ́ padà ó fi dáa jù tó ẹ̀kọ́ sí láwẹ̀ yẹn yóò máa gba aláàdá ẹ̀kọ́ tẹ ó tẹ̀lé túnmẹ̀ ó di ìwà wallahu ta'ala alam náà èyí tá a tó ti déédé ọlọ́mọdé àkàlẹ́ ti fọ́ ọlọ́ọ̀bà alájẹ Yusuf ọ̀nà ọlẹ́pọ̀ hmm. ìyàwó alájẹ fọdíìlà tí wọ́n sẹ́láìsì tí a ti jẹ̀nẹ́jà wọn lónìí nínú wáyé rògbìn ọdúnlá fọlú màmá náà lọ́ba mọ́ hmm. dáadáa ni màmá náà ó nífẹ̀ẹ́ sí púpọ̀ ìgbì láti rí wàhálà táwọn obìnrin ti fẹ́ sí ẹmọ ya báyà yẹn bẹ̀ òdì hmm. tó yẹ̀wọ̀ ìyá náà nìyẹn tí màá gbẹ tí ó jẹgbẹ́ aláti kága àkìlì kàkàrà o àwọn ẹgbẹ́ Islam fọ́nmà ni òwúmẹ́ ìdáwà ni ìbílẹ̀ bẹ́ẹ̀ lórí wọn kẹ́lẹ́ gbogbo àwọn òkú sí láti ọkọ wọn aládì Yusuf ọ̀nà hmm. ọlọ́pọ̀ wọn lọ́ba kẹ gbogbo wọn lọ́ba hmm. wọn táwọn lọ́ba kú jára wọn tí wọ́n sáfẹ́ fáwọn náà lọ́ba hmm. subhanaka Allahumma bihamdika